Ẹ̀yin èèyàn ilé wo lẹ ṣe? Ṣáláfíà ni mo bá yín. Ṣé gbogbo àwọn ará ilé, ṣe àlàáfíà ni wọ́n wà? Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi o. Ọlọ́run elédùmarè á ran gbogbo yín lọ́wọ́ o. Ẹ̀yin èèyàn ilé, gist tèmi, ẹ jẹ́ ká jọ gbọ́ wọ́n ní màmá àgbà kan wọ́n ní wọ́n jẹ́ síà nínú palace wọ́n ní kábíyèsí ò fọ̀rọ̀ wọn ṣeré wọ́n ní gbogbo àwọn ará inú palace náà wọn fi ọ̀rọ̀ wọn ṣeré wọ́n ní wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ tó bá jẹ́ lẹ́nìí lẹ́ ń darapọ̀ mọ́ channel mi ẹ̀mí ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín o ẹ kú àdúrótì mi o orúkọ mi ni Máṣọlá mo máa ń sọ Yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ ti subscribe ẹ subscribe o so that tí n bá ti post any gist ẹ máa rí Ọlọ́run Elédùmarè á ran gbogbo yín lọ́wọ́ òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé wọ́n ní màmá wọ́n ní wọ́n ní àwọn fẹ́ rí kábíyèsí nígbà tí wọ́n dé palace wọ́n ní nítorí pé wọn ò fi ọ̀rọ̀ wọn ṣeré o wọ́n ní màmá gbàdúrà fún kábíyèsí wọ́n bless kábíyèsí wọ́n dẹ̀ sọ fún kábíyèsí wípé wọ́n ní kò sí nǹkan kan tó máa ṣe kábíyèsí o wípé wọ́n máa pẹ́ lórí tí àwọn baba ńlá baba wọn kọrin kéṣe wọ́n ní ẹni tí ó dẹ̀ jẹ́ ìfẹ́ ọkàn wọn náà wọ́n ní kò sí nǹkan tó máa ṣe wọ́n ẹni tó jẹ́ pé Queen Naomi ni wọ́n rì fáàsì wọ́n ní màmá àgbà yìí sọ pé kábíyèsí ti bá Queen Naomi wọ́n ti bá wọn ṣe covenant o wípé torí ẹ̀ ní kábíyèsí ò fi lè jẹ́ kí Queen Naomi lọ wọ́n ní nǹkan tí ó dé tí àwọn èèyàn fi máa ń fi aṣọ bò wọ́n tó bá fẹ́ jókòó ni pé wọn ò gbọdọ̀ rí kábíyèsí níbi tí wọ́n ti jókòó àbí tí wọ́n ti bẹ̀rẹ̀. wọ́n ní kábíyèsí ò gbọdọ̀ tẹríba àbí kán bẹ̀rẹ̀ àbí kán bow down fún èèyàn kankan wọ́n ní abomination ni o. wọ́n ní nítorí pé kábíyèsí bẹ̀pẹ̀ Naomi ní ìbẹ̀rẹ̀ wọ́n ní nǹkan tó fi jẹ́ pé wọ́n ti make covenant pẹ̀lú Queen Daobe yẹn. Wọ́n ní torí pé kò yẹ kí kábíyèsí tẹ̀ àbí kán bẹ̀rẹ̀ fún anybody. Wọ́n ní so wọ́n ní covenant wà láàrin kábíyèsí àti Queen Naomi o. Wọ́n ní Queen Naomi kò gbọdọ̀ fi kábíyèsí sílẹ̀ o. Wọ́n ní kábíyèsí náà ò dẹ̀ gbọdọ̀ fi Queen Naomi sílẹ̀. Wọ́n ní nǹkan tí ìyá àgbà sọ nìyẹn. Wọ́n ní Queen Naomi ò dẹ̀ lè lọ fẹ́ ẹlòmíì wọ́n ní àfi tí ó bá jẹ́ pé kábíyèsí yọ̀ǹda wọn láti inú ọkàn wọn wá. wọ́n ní màmá àgbà tẹ̀síwájú pé kábíyèsí ò lè fi Queen Naomi sílẹ̀ wípé even gan kí Queen Naomi máa bínú kábíyèsí máa máa bẹ̀ wọ́n ni nítorí pé wọ́n ti jọ dé ibi tó jẹ́ pé kò sí èèyàn kankan tó lè rí àárín wọn. wọ́n ní ọ̀rọ̀ yìí gan ya bàbá kábíyèsí lẹ́nu pé àà wípé torí màmá yẹn wọ́n ti lé ní náìtì. Ẹ mọ̀ pé àwọn màmá yẹn wọ́n ní ojú àgbà tó jìn. Hmm. Kò ń ṣe nǹkan kékeré làgbárí tó ju fi jìn. So, nǹkan tí ojú àgbárí tó fi jìn, tọmọdé bá rí ojú ẹ̀ máa fọ́, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní màmá ní wọ́n lè fi ara wọn sílẹ̀ o, wípé kò dẹ́ṣẹ́ tó lè yà wọ́n. Màmá àgbà wọ́n sọ fún kábíyèsí wípé kò sí wàhálà pẹ̀lú àwọn àtìkù Naomi wípé ayọ̀ àti àlàáfíà ni àwọn méjèèjì wọ́n jọ máa fi ìgbésí ayé wọn gbé wípé wọ́n má mikùn pé kí wọ́n má ronú pé gbogbo ẹ̀ máa dá yín ní aráalé ẹ ṣáà mọ bí ọ̀rọ̀ kábíyèsí ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ àwọn olórí yìí ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé kì ṣe nǹkan tó easy tó jẹ́ pé a ti ń go through látijọ́ yìí pẹ̀lú bó ṣe fẹ́ gbogbo wọn tó jẹ́ pé lẹ́yìn ìgbà tán fẹ́ wọn tán wọ́n ṣì ń sáré ketekete pẹ̀lú gbogbo àwọn olórí yìí ni ẹ̀yin èèyàn lé ọlọ́run elédùnmarè lè ó máa wà pẹ̀lú kábíyèsí o torí ẹ mọ nǹkan tí ojú kábíyèsí rí pẹ̀lú àwọn olórí yìí ẹ mọ nǹkan tójú wọn rí ẹ mọ pé kò ń ṣe nǹkan kékeré rárá pẹ̀lú ọ̀rọ̀ àwọn olórí yìí ò tiẹ̀ mu ní kékeré rárá. Gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti fi má jẹ́ kí kábíyèsí mú Queen Naomi wọnú palace. Màmá àgbà sọ fún kábíyèsí pé kò sí nǹkan tí ó lè ya kábíyèsí àti Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ wípé kábíyèsí sọ wípé kí wọ́n lọ ralé, wípé àwọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa jẹ́ kíkọ́ Naomi láwọn ò ní wá sí palace mọ́ wọ́n ní àwọn dẹ̀ fẹ́ mú ọmọ àwọn náà wá sínú palace wípé kí wọ́n lọ ra lé kí wọ́n fi um, inú palace àwọn sílẹ̀ wípé àwọn máa san owó ilé èyí tí wọ́n bá rà. ẹ̀yin èèyàn ilé kò jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o òkè òkè ni ọ̀rọ̀ yín máa já sí o ní agbára ọlọ́run. please share this video like and subscribe god bless you all